Orúkọ mi ni Temitope Busuyi. Mo jẹ́ kan nínú ara àwọn ọmọ Àgbẹ́kọ̀yà ti West Local Government tí mo wá láti ìjọba Ìkọgòsì. Àgbẹ̀kọ̀yà ṣiṣẹ́ gẹ́gẹ́ bí security láti pé kí ilẹ̀ Yorùbá lè lọ síwájú. Àwa la dẹ̀ wà lára àwọn tó pé wọ́n máa lò fún Àmọ̀tẹ́kùn àti OPC àti local hunter àti Àgbẹ̀kọ̀yà. Wọ́n fẹ́ lò, wọ́n fẹ́ yọ sí Àmọ̀tẹ́kùn àti àti Àgbẹ̀kọ̀yà àti local hunter àti OPC àtàwọn tó bá mú láti jọ máa ṣiṣẹ́ security and together. Ìbọn wà, àdá wà, àwọn tébẹ̀lì kéékèèké náà wà bí àkàràbà, àlùwò, òkígbẹ́, ògùn ìbọn lóríṣiríṣi bẹ́ẹ̀ àmúdè nǹkan tẹ̀ ń ṣiṣẹ́ gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ ta iṣẹ́ sáwọn ògùn yẹn ń ṣiṣẹ́ àwọn nǹkan tẹ̀ dárúkọ yẹn. ó ṣiṣẹ́ àdé iṣẹ́ káàkiri ibi tí wọ́n ti ní ìdíwọ́ ibẹ̀ àti iṣẹ́. ok bọ̀ ẹ̀yin báyìí ń sìn èkìtì nìkan lẹ́tì ẹ̀yin báyìí sí èkìtì lọ ẹ wà. èkìtì la wà bẹ́ẹ̀ ni. ok àwọn àgbẹ̀kọ̀yà náà wà ní ilẹ̀ yorùbá àbòmí. wọ́n wà lóńdó wọ́n wà ní ọ̀ṣun state gbogbo ilẹ̀ yorùbá ni wọ́n wà àdẹ̀gbà lédè mí ìyàtọ̀ sọmọ yorùbá mọ́ra wa kò sí egede kò sí ibo kò sí sobo àfọmọ́ Odùduwà nìkan torí a fẹ́ èèyàn a fẹ́ kí kí omi tọ tẹ̀yìn wọ̀ gbé wa lẹ́nu pé nǹkan tá ti dè kó lè dè kó má ti pé nǹkan tá ti dè bá padà tú kí ilẹ̀ Yorùbá lè dá ilẹ̀ Yorùbá dẹ́ gbé wa. ok so àwọn a máa ń gbọ́ nínú ìròyìn ni pé àwọn àwọn tó wá láti bòmí tí wọ́n máa ń da ìlú rú àwọn fúlàní àwọn oríṣiríṣi kí ni nǹkan tẹ̀ ń ṣe sí. ẹ àwọn fúlàní náà tá a bá gbọ́ a máa lọ síbẹ̀ tó bá kùn pé tá a bá dọ̀dọ̀ wọn tá a bá ti pè fún peace pé báwọn ṣe jókòó yẹn tá a bá ní wọn máa sanwó padà a máa ṣe agreement wọn á sanwó kólóko tí agreement bá dẹ̀ ti wọ̀ pé kó wọn bá a sì jà máa ṣe dọ̀gbọ́n ṣe ètò àwọn fúlàní yẹn nìyẹn kó wọn bá sí jà tó máa ti wá bẹ́yẹ a máa fẹ̀lẹ̀lẹ̀ mú wọn pé màálù yìí ló jẹ́ tó máa ti ní màálù wọn náà jẹ́ oko yẹ olóko ló lẹ fẹ́ gbà o tó bá lóye báyìí lẹ fẹ́ gbà owó yẹ ti pọ̀ ju àjọ bá a ṣe pé kó lè pe yín kó lè bá àwọn yẹ kẹjọ ṣé kó wọn bá jọ sí jà káwọn fúlàní sanwó díẹ̀ fún àwọn olóko kán dẹ̀ kán bá àtìjà wáyé ọgbọ́n ṣe àárín fúlàní àti olóko ní èkìtì. ok so nǹkan tó gbé wa wá sí ìbàyìí ni ọ̀rọ̀ eh, eh, eh, ok mẹ́sì ìjà kírìjì wọ̀ yẹn ló gbé wa wá síbí ṣẹlẹ̀ ayé ìgbà yẹn náà tó máa ń jagun yẹn àwọn Àgbẹ̀kọ̀yà náà ń jagun gbà. àwọn Àgbẹ̀kọ̀yà wà ń bẹ àti gbogbo àwọn tó fẹ́ kílẹ̀ Yorùbá dá ń gbà yẹn àwọn náà papọ̀ pẹ̀lú Àgbẹ̀kọ̀yà tó ń jagun kírìjì ń gbà yẹn.